ìràlẹ̀. <clears throat> ok Orísun ni mo wà yìí so close mi ò lè gbẹ ìyàwó tí ò bá lè ṣe bẹ bro mi ò lè fẹ́ ẹ wo mo ti kí beat títí beat ò fẹ́ kú mọ́ agbótọ́ fún porí mi níbi gan kò lè dùn mọ́. <laughs> as in agbótọ́ fún porí mi níbi gan kò lè dùn mọ́ as in kò lè dùn mọ́ kò lè dùn náà. nice nice nice fáyà ní fẹ́rẹ́ jogun tẹ̀ láìkí ọwọ́ tẹ̀ jù yẹn yẹn ni pé ó máa hot ní bíbá ìlú bá ṣe wà ó máa dùn gan. ó gbọ́dọ̀ dùn ó gbọ́dọ̀ dùn ó gbọ́dọ̀ dùn nítorí pé ọmọ ìyá sẹ̀lẹ̀ dọ̀tà. Ah, ìyá sẹ̀lẹ̀ dọ̀tà ìyá sẹ̀lẹ̀ dọ̀tà kò ní nǹkan fọmọ yẹn sínú ìyá sẹ̀lẹ̀ dọ̀tà dọ̀tà tó wà lẹ́yìn yẹn ó ti ṣiṣẹ́ ọmọ yẹn ó ti ṣiṣẹ́ bẹ̀. ok ni orúkọ tèmi láti ìlú Ondo Èkó ni a iṣẹ́ orin ni mo dẹ̀ ń ṣe. ìyẹn ni wípé iṣẹ́ orin ni olúwa fi rán yín. iṣẹ́ orin lórí rán mi. lórí rán yín báyìí máa ń sọ nìyẹn. ok now ní sharp sharp mo fẹ́ kẹ́ bá mi jù sí àwọn aráalé ìgbà ó gan-an lẹ mọ̀ wípé ẹ̀bùn yìí o ọlọ́run fi fún mi àsìkò wo gan-an ní pàtó. ẹ nígbà yẹn mo sì wà ní mo wà ní secondary school mo wà níbi js three ìgbà yẹn wọ́n máa ń ṣeré ìgbà yẹn wọ́n gbọ́ ó ní olórin kan tó ń pè ní Nicki Minaj mo máa ń gbọ́ orin yẹn gan so tó bá ti ń kọ orin yẹn máa ń dùn mọ́ mi gan so mo máa ń kọ́lẹ̀ tó bá ti kọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn mo máa ń tún rí àzẹ̀ létà láti mọ àwọn nǹkan tó ti sọ síbẹ̀ so orin yẹn kàn máa ń dùn mọ́ mi nìkan ṣe pé bóyá ìgbà yẹn náà ó ti wù mí kí n máa rap so ó ní kọ̀kọ̀ tá a máa ń ṣe ní kíláàsì wa ń gbà yẹn àwọn ọkùnrin nínú kíláàsì wa wọ́n máa máa lu wọ́n máa máa lùlù lórí mm. tébù so everybody ṣáà máa máa kọrin ṣeré pa so wọ́n máa ń rap ńgbà yẹn náà àwọn ọkùnrin àárín wa so mo kàn tiẹ̀ ní pé kí n tiẹ̀ dry eléyìí tí mo tiẹ̀ máa ń gbọ́ tí Nicki Minaj máa ń ṣe o tí mo máa ń gbọ́ lórí orin yẹn so mo ṣáà ṣe then ìgbà tí mo wá dé ní lítà mo wá decide láti máa kọ rap tèmi náà ní English language màpédèyà tí mo rí pé Yorùbá ni everybody ń ṣe so mo ìbẹ̀rẹ̀ sí ní ṣe ṣe english yẹn ò flow gbàtẹ kọ́kọ́ kọ́ ni kò dàbí. ẹ ó flow ṣùgbọ́n ah, àwọn èèyàn really like eh, rap english bẹ́ẹ̀ feedback tẹ́ ń gbà. Eh, ẹ mọ̀ pé tí ọ bá rí bí mo ṣe tún wá jóbìnrin tí mo ń rap ní yorùbá yìí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ gan cause ọ máa ń wò pé ah, ehm, òyìnbó kì í ṣe èdè wa so tó bá rí bó tiẹ̀ jẹ́ Igbo náà ni tó bá ti tó bá ti rẹ́ni tẹ́ pé à ohunkóhun tó bá ń ṣe ò tó jọ mọ́ bí orin tó bá ti ń ṣe ní ọ̀nà abínibí àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ sí gan so torí ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe Yorùbá. ìwé mélòó gan lẹ́ka ní lẹ́ka báyìí. presently bye bye, mo wà ní Moshood Abiola Polytechnic mo dẹ̀ wà ní nd two. ọ̀nà wo gan lẹ wá ń gbé iṣẹ́ orin kíkọ yín gbà gẹ́gẹ́ bí ọmọléèwé kíkan méjèèjì òdẹ̀ díra wọn lẹ́wọ̀n pẹ́ni tó bá ń ṣiṣẹ́ orin kíkan tó ń ráàpù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ a máa gba ṣó lọ́tún gbà lọ́sì ilé ìwé kíkọ́ náà dẹ̀kẹ̀rẹ̀ kò ṣe é jókòó sí débi àti páàsì náà ni so báwo lẹ ṣe wá ń balance equation yẹn. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa ń ìgbẹ́kọ̀lé ibẹ̀ tó sàn mí Abẹ́òkúta náà ni wọ́n wà skul mi dẹ̀kẹ̀rẹ̀ Abẹ́òkúta ni so àti máa kúrò nílé máa lọ fún lectures ó easy then rec um, recording studio mi ó wà nínú ilé tí mò ń gbé so even tí bá gba shows ẹ mọ̀ most of àwọn shows táwọn artist máa ń gbà kò really jẹ́ mọ́ kò jọ mọ́ ọ̀sán àárọ̀ bẹ́ẹ̀ alẹ́ náà ni ẹ̀dẹ̀mọ̀ mi ò lè máa lọ fún lectures lálẹ́ so ó easy fún mi but at the same time no, wá challenging because as artist ó máa ní bó ṣe lè present ara ẹ̀ so ìgbà míì náà tó bá fi pé bóyá bó ṣe rí ò láìkẹ̀ o ò ní lè jáde síta káwọn èèyàn rí ẹ because nǹkan tí o máa fẹ́ káwọn èèyàn rí kò kí ń ṣe bó ṣe àsìkò ń ṣe bó ṣe wà at that time so oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ náà kò kí ń ṣe gbogbo àná èèyàn máa ń ráyè lọ fún lectures. kì í ṣe gbogbo àlè yọ ráyè lọ fún lectures bọ̀ ẹ gbọ́dọ̀ pass. a gbọ́dọ̀ àmọ́ àmọ́ bá ṣe ń ṣe ẹ̀ ń hmm. pass. ìyẹn ni pé ní tó bá mọ owó èlò mọ̀wé. ó ti yé yín ah, bó ṣe jẹ́ gbọ̀ngàn nìyẹn. sísì ló sọ pé ní tó bá mọ èèyàn lẹ́ni tó bá mọ owó ẹni tó bá mọ owó èlò mọ̀wé. ẹ tíìsì ní fẹ̀rẹ̀ jogi náà ni ní ṣókíṣókí nígbà tẹ wá wò pé ṣé orin lè fẹ́ gbé dání ọ̀nà owó gan lẹ wá gbégbà tẹ fi wá wò pé ah because púpọ̀ náà àwọn ọ̀dọ́ ẹlòmíràn ni àwọn nǹkan báyìí òun fẹ́ kọ́ṣẹ́ ni o òun fẹ́ ṣe kí lóyún dé tẹ̀yìn ṣe wá wò pé òkè orin kíkọ lẹ́fẹ̀yàn láì ṣó wà nú ẹ̀jẹ̀ yín nínú mọ̀lẹ́bí yín nínú mọ̀lẹ́bí family ó wà ń bẹ̀ pé bóyá dádì dádì yín kan àbí mọ́mì mọ́mì yín kan àbẹ́gbọ́n dádì tóbi dádì kan ti yìnà wọ́n ti kọrin rí. ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ gangan ni pé nípa orin kíkọ hmm. nínú ẹbí wa ọlọ́run fi yẹn. àfi jíǹkẹ́ yín hmm. tó. Hmm. ṣùgbọ́n kò ń ṣe gbogbo wa náà là ń mú orin kíkọ yẹn ní onígbà kan tí màmá máa sọ fún mi pé gbogbo orin tó bá fẹ́ kọ kọ ní ṣọ́ọ̀ṣì. pé kẹ́ mọ́ kọ orin ní ṣọ́ọ̀ṣì. kọ ní ṣọ́ọ̀ṣì mi ò fẹ́ gbọ́ pé ẹ ẹ lọ sí kinní kan lálẹ́ ṣé ìlẹ̀ mo máa ṣe kinní kan ó ti yé yín but mo kàn fi pé ah iṣẹ́ nísìn mọ́mì tó máa ń pariwo ń gbà yẹn tó bá ń wò mí nsìn kan máa gbọ́ mọ́mì tó máa ń pariwo ń gbà yẹn tí wọ́n sọ fún mi pé àmọ́ ah, mi ò mi ò ṣorin mọ́ máa níwọ̀n bí ẹ̀dá. ah ó tọ́ ni. àwọn náà ti wọ́n ti support báyìí. ó ti yé wọn ó ti because ó ti mọ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ti iṣẹ́ kíkọ́ yẹn tẹ̀dá ọkọ ni tẹ́lọ̀ ni mọ́mì mi mo dẹ̀ ti mọ iṣẹ́ mo mọ ṣọ́rọ́ tí ẹ bá rí native kọ̀ọ̀kan lára mi èmi ni mo máa ń fara kò sí pé bóyá orílẹ̀ ìjókòó tí wọ́n pé àfikọ́ṣẹ́ o àwọn oṣẹ́ nìyẹn ẹkọ ẹkọ jíjí ayé yín ẹdẹ bẹ̀rẹ̀ sí rí pé tẹ bá má bẹ̀rẹ̀ báyìí rán lọ ni mm. tẹ bá dúró sórí machine báyìí pàkàpàkà aṣọ ti dúró tó gbogbo èèyàn olólùfẹ́ wa nílé iṣẹ́ yìí náà ṣe rí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ bí mo ṣe tú ọ́ lẹ̀wò náà ni ẹ̀yin odindi mo bá ń bẹ̀ mo ti sọ fún yín pé àlejò mi Tizzy ọmọ ìyá sẹ̀lẹ̀ yẹn ìyá sẹ̀lẹ̀ dọ̀tà <laughs> gẹ́gẹ́ mo sọ fún yín pé ẹ̀bùn tọ́lọ̀ ń fún wọn ó gbọ́bọ̀ iṣẹ́ náà gbọ́ kéèyàn díje ayé ẹ̀ bó tiẹ̀ tí wọ́n ń gbọ́ fún àwọn yá dẹ̀sà àwọn yá dẹ̀sà ni pé àwọn nǹkan bì kankan àwọn kàn jí àwọn dẹ̀ rí pé àwọn ń ṣe rinrin ẹ̀ dẹ̀ ń pẹ̀ àwọn náà tí wọ́n sọ pé táwọn ṣe jí irun télọ̀ tó jẹ́ pé téèyàn bá kọ́ tí ò bá fọkàn sí ó máa ń dàrú ni. àwọn yẹn máa ń nítorí pé ìyá mi ìyá mi ṣe iṣẹ́ yẹn bọ̀ èmi máa ń rántí ìgbà kan tẹ́ pé mọ́mí máa ń nílò láti pe àwọn Eh, báwo ló ń pè ìgbìmọ̀ pé títí o kò fẹ́ ṣiṣẹ́ yìí o kò fẹ́ mọṣẹ́ yìí o kíní kan and mi ò mi ò fojú sí rárá mi ò nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn rárá ọlọ́run kọ́ fún mi ṣe ni. tó kó tó di pé ẹ̀dẹ̀lẹ̀ àgọ́dọ̀ ó ní ohun tí èmi àti àtàbàtúbú ti sáré tá a ti gbéyẹ̀wò ohun tá a dẹ̀ gbéyẹ̀wò náà kò ju wípé ọ̀nà wo gan-an kí ni ìwúlò social media yẹn ẹ̀rọ ayélujára kí ni ìwúlò ẹ̀ kí ni ipa tó ti kó gẹ́gẹ́ bí olórin ipa wo gan ló ti kó nínú inú iṣẹ́ yín iṣẹ́ tẹ̀ yàn láàyò. gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ olórin nísìn tí irú social media yẹn bó ṣe ti ràn mí lọ́wọ́ sí tí bá bóyá mo ṣe kọrin kọ́ńsìn àbí mò ń rìkọ̀dẹ̀ lọ́wọ́ ní studio mo lè ṣe whatsapp video kí n upload ẹ̀ káwọn èèyàn rí pé òkè o. Okay, oh mo ṣorin báyìí báyìí lọ́wọ́ o àbí kọrí ń pé Ah, ó ti ń lọ fún ṣòó báyìí báyìí à artist lọmọ yìí iṣẹ́ ìmọ̀ ni ó ti tó ó máa ń bí ìpínlẹ̀wọ̀ ọjà náà ni ó máa ń gbéyàn jáde ó máa yẹ káwọn èèyàn mọ irú èèyàn tó jẹ́ irú iṣẹ́ tó ń ṣe. so ìyẹn ni wípé ẹ tẹ̀ jẹ́ mo ṣóò mélòó lẹ ti gbà ń ṣe tẹ̀ ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí upcoming artist tó dẹ̀ ti rìn tí ìrìn àjò yín ti ó ti rìn débì kan déwájú ṣe ti ń gba ṣóò lọ́tún àtòsí most um, social media tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí gan-an hmm. òun ló help lórí àwọn shows yẹn lórí àwọn interviews oríṣiríṣi social media ni kò ṣe pé bóyá ọkọ̀ máa wá ẹ wálé ẹ àbí ọmọ gbọ́ no normally nà gbà mí connection máa ń ṣe bóyá èèyàn kan sọ̀rọ̀ ẹ fún yàn hmm. bóyá ọmọ bẹ́ẹ̀ báyìí ọmọ ìdá o ẹ lè pè fún kinní kan o yẹn wà but social media ti help gan-an lórí hmm. show àti interview pé àjáde. Hmm. ìyẹn ni wípé ibi tí social media ti gbé yín dé kódà ẹsẹ̀ gan-an àtẹnu òtí kò lè ṣe polówó ọjà dé bẹ́ẹ̀. ẹlòmíì mọ ó mọ orúkọ yẹn ó mọ ojú yẹn ẹlòmíì mọ orúkọ kò fi bẹ́ẹ̀ mọ ojú ẹlòmíì mọ ojú but kò lè rí yẹn kó sọ pé à èèyàn báyìí ni but ó ń rí yẹn iṣẹ́ tẹ́ni yẹn ń ṣe yẹn ó ti rìn gan ó tiẹ̀ lórin kan tí tiẹ̀ tíyẹn náà rìn tó ń tù. gẹ́gẹ́ bí ṣe sọ pé ẹ̀rọ ayélujára hmm, Ah, ọ̀nà àti polówó ọjà ni ó wá lórí yín kan tó ń trend báyìí juicy talk talk talk talk talk talk eh, talk ni talk talk ni mo sọ̀rọ̀ nípa àwọn àwọn ẹlẹ́jọ́ máa jàre mú mi àbí báwọn àwọn Yorùbá ṣe máa ń sọ tó máa gbẹ ẹrù ẹlẹ́rù tó máa dì sórí tó máa ń mú sí wọn àwọn bíi polybag ó ti yé hmm, so mi ṣáà sọ̀rọ̀ nípa bó ṣe máa ẹ mọ àwọn ẹlòmíì máa ní ẹ ṣe báyìí ṣe báyìí má ṣe báyìí ọ̀nà títí wọn dẹ̀kẹ̀rẹ̀ wọn ò tí ì rojú ẹ̀ so òun ni sọ pé ẹ ti mọ̀ pé wèrè ló like at the same time mo mọ̀ pé ọ̀dẹ̀ ló like ló like ẹ farabalẹ̀ I no dey follow you fight yeah. na because my mama say ọmọ mi no dey lose guard lose guard too much talk too much advice ẹ má fẹjọ́ pa mí o. <laughs> too much talk too, too much advice. <laughs> ẹyin kan rí i pé orin yẹn eh, rápùtà ara fún wa lọ́wọ́ ra jùlọ in short too much talk gbáà ni ó dùn ó lóyin ó ládùn ó jùsì yẹn ó jùsì dáadáa tó fún gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá tí wọ́n bá fẹ́ kàn sí yín lórí ẹ̀rọ ayélujára táwọn náà fẹ́ pè táwọn náà lọ pé ah Tizzy o Eh, ìyá sẹlẹ dọta tó àwọn fẹ́ kàn sí yín o ẹ bá mi fún ọ ní ẹ̀rọ ayélujára yín lọ́nà tán lè gbà kàn sí Facebook eh, o. lórí Facebook mo ní mo ní account mo sì ní page official tz official tz underscore three òun ni Facebook page mi miss Tizzy. òun ni Facebook account mi lórí Instagram official Tizzy underscore three lórí twitter náà officialtizzy underscore three ká má bàa máa ní problem so tẹ́ bá ti mọ ti instagram ẹ ti mọ ti facebook ẹ ti mọ ti twitter náà nìyẹn.